ẹ kú ojúmọ́ o orúkọ mi ni olúwadámilọ́lá agboola ọmọ yorùbá sì ni mí ìpínlẹ̀ èkó ní orílẹ̀-èdè nàìjíríà ní orísun mi inú mi sì dùn gidi gan pé kò sí ibòmíràn tí a bí mi sí ju orílẹ̀-èdè yìí lọ ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni mo jẹ́ iṣẹ́ tí mo sì yàn láàyò náà ni iṣẹ́ èdè sísọ yìí